Hmm, ó mà ṣe ibi kò ní jálù wá ọ àmì ọ kí ló fa sábàbí níbi ọ̀rọ̀ yọ ta ló mọ̀ ọ́ ẹyẹ ga ẹ̀yin ló máa nífẹ̀ẹ́ lùwá ọ bíṣòro bá pọ̀ lápọ̀jù ẹ ohun tí ó dá ní máa ń fà sáyé ẹni òun ò máa ga ọ ohun táwọn ò wọn ní bí wá. Mm-hmm. ọ̀nà wo wá ẹ̀yin lè sọ pé kí wọ́n ká lọ pí kí n kàn tẹ̀ra síta. ó mo sọ fún ẹ ẹ mi ò lọ́mọ mo ti change mind mi ìjọba àpèyá yìí. all right ká dára dá. ọkọ ẹ pè mí. mo pè é mo pè àbò ráyè mi ì lè lọ síbi tí mo sọ fún ẹ mi ì lè lọ síbẹ̀ mọ́. Ah, kí ló dé tèmi rò pé ti lọ látẹ̀kùn tẹ̀ ti jẹun tán. ṣé tí n bá fẹ́ lọ mi ò ní dágbére fún ẹ pé mo ti lọ ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé oníranù ni bọ̀bọ̀ yẹn ṣóun pé ó le gan ni bọ̀bọ̀ yẹn ó le gidi ni o mo ṣe discover sin pé bọ̀bọ̀ yẹn fẹ́ gbá mi ni. ó fẹ́ gbá yín ó fẹ́ gbá mi ni. olùwò ṣeun pé kò tiẹ̀ rí yín gbà yẹn mo dúpẹ́ fọlọ́run kí ló máa ń ṣàwọn èèyàn náà. ká ní mo ní láìsẹ̀sì ìbọn ni máa ti pa máa padà ráúráú ni irú àwọn èèyàn rádaràda báyìí léèyàn ò lè kówó fún kéèyàn wà lábroad kó sọ pé kó máa kọ́lé fóun sílé bọ́n ṣe máa gbáàyàn náà máa máa wá káàkiri ibi tí mi jókòó sí látàtàárọ̀ yẹn rèé tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe calculation gbogbo nǹkan tí mo fẹ́ rà lọ́wọ́ ẹ̀ ibẹ̀ ni mo ti rí nílé pé o ti gbà mí. èèyàn ṣá. ó gbà mí pẹ̀lú àwọn ọjà yẹn ìmí ìwà tó jẹ́ pé ó lé thirty five naira. kí lẹ sọ. thirty five naira ní mi lé. thirty five naira. ìmí ìwà bẹ̀ tó lé fifteen naira ìmí ìwà bẹ̀ tó lé seven naira imagine. àwọn calculate gbogbo ẹ̀ papọ̀ ó lọ bí four thousand two hundred and fifty naira imagine. baálé mi. four thousand two hundred and fifty naira lórí ọjà bọ́bá yìí ti bayé mi jẹ́. èèyàn gba yín ní four thousand two fifty. ẹ four thousand two hundred and fifty naira òun ni mo ṣe calculation ẹ̀ sí tó o bá ní báyìí àtiwé bẹ́ẹ̀ ìwọ náà máa bá mi wò thirty five naira lórí ìkan fifty naira lórí ìkan fifty naira lórí ìkan seven naira lórí. ẹyin sùúrù kí ló dé dúró mi ò ṣeré o. ṣé mo ah, ah. pé ibi tíyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ ni lórí èlò tèmi fi pé bóyá bíi five million naira lẹ́fẹ̀ẹ́ sọ pé wọ́n gbà yó four million naira ten million naira kí ló dé. ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ yìí ọ̀rọ̀ òṣì wo ló ń sọ jáde lẹ́nu yìí ó rẹ̀ péré níyàwó mi báwo lèèyàn ṣe kéèyàn má jẹ̀jẹ̀ òṣì lọ́dọ̀ mi four thousand two hundred and fifty naira tó bá jẹ́ lẹ́nìí ṣé ẹni tó jẹ̀ yẹn lẹ́nìí kò lè jẹ́ ten million lọ́la ẹni tó mọ ọ̀nà tó fi lè ṣọ́ọ̀tì ẹ ẹ èèyàn máa graduate ni abọ́ọ̀mọ̀ ni tí a bá bẹ̀rẹ̀ láti gs1 ìgbà kan ló máa dss3 ìkan lèèyàn fi bẹ̀rẹ̀ irọ́ kò ṣe lórí ọ̀rọ̀ tèmi lórí owó mi lélẹ̀ èyàn ọdẹ bọ̀rọ̀ jẹ́ lórí owó lórí owó mi kò sí kan tẹ́ fẹ́. ẹ má bínú mi ì mọ̀ kó tilẹ̀ tó yẹn. ẹ má bínú mi ò fẹ́ gbà. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n mo lè fún ọ ní one million àmọ́ tó bá jí fifteen naira mi máa pa ẹ́. ó dẹ̀ mọ̀ mí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ má ṣàkóso oṣù. Ah. Ah. wọ́wọ́wọ́wọ́ fún mi ní nọ́mbà ìkejì tí mo fún ẹ mo ti ń pè kan látàárọ̀ kò lọ fún mi nọ́mbà yẹn. báwo ni màá bẹ̀ káàdì ẹ̀ lọ́mú wá fún mi. a mú fóònù ẹ̀ mo fẹ́ káàdì ẹ̀ lọ. ayé wẹ̀rẹ̀ tá a fẹ́ mi bàyí dà. àwọn olórí fún wọn tó kà lóhùn. ayé wẹ̀rẹ̀ yín dà. ẹ ká sùn. ẹ ká ọkọ ẹ dà. ọkọ ẹ̀dà ọkọ ẹ̀dà kò sí nílé ìwọ ṣàníyàwó màá wá náà lẹ̀ torí ti gba ṣòkòtò ń di ẹ̀ ó ti gbèrò ilé ẹ̀ ń di dúró náà ẹ̀ṣẹ̀ wo mo ṣẹ̀yìn tí ò ní àforíjì. ẹ kókè orí burúkú sí gbáyà ó wà wọn bá ràn yín sí mi ni wọ́n ní ká wá tèmi jẹ́ ni àbẹ́ ẹ̀yìn kọlẹ̀ ń léyìí kí ló tẹ̀ fowó jẹ́ mi yà ọ̀gá èmi kọ́ mo bá o èmi kọ́ mo bá lé ayé ẹ̀ jẹ́ rárá mi sí fi jíṣẹ́ ni àbí tó ṣe orí pípa bíi fùrọ̀ ọ̀bọ òkórùngbọ̀n sí sí sẹ́nu ìwọ́gbọ̀n yẹn funfun pa obìnrin obìnrin bọ́ ẹ irú ìgbésí ayé òní wọ́n wá òní bí tọ́jú sagamali kò gbèjẹ kò kú mọ̀pá yìí ẹ̀ ti pin. òye ò pa irú ẹsẹ̀ òrí padà ó ṣe orí pípa bíi fùrọ̀ ọ̀bọ ẹ sanwó tèmi fún mi o kẹ sanwó tèmi fún mi òrìṣẹ́ kí ni ìwọ bó ṣe fáyìn tó yìí òrọ́kùnrin tó lè ẹ̀ pé kó tó máa bá yín sanwó lé gbogbo nǹkan tóbìnrin nílò nìyà ó gbọ́ useless mọ́ ẹ lára bọ́dà èyí kó gẹ̀ẹ́sì gbáyà bíi tàwọn pọnpọ́n wò lè ṣiṣẹ́ báńsà ni bó bá rí báńsà ṣe wọ́n ní o kò má rò pọnpọ́n àbójẹ́ wọ̀ sí ẹ ẹ mọ̀ ńlẹ̀ ẹ ti ẹ̀ pọ̀ orí burúkú lélẹ́yìí o ò náwó lọ́wọ́ oyin ọmọ kalẹ̀ oyin ẹyin bíi tàdìyẹ ṣé tiẹ̀ náà lélẹ́yìí ẹ̀ṣọ́ nìwọ ní o gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ ni tí bá gbé tepuro tí bá gbé sígbà ìyàwó ń sí ó ní wọn tó máa gbé ó lè lọ ṣiṣẹ́ bó join police o ò rí àwọn tó lè máa lọ ṣe báńsà fún àtẹlẹ iná ó ti dègún ìdílé obìnrin ló máa bọ̀ ọ̀nà gbẹ̀yìn nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín kẹ́ mo fún yín ní gbogbo owó tẹ́ jẹ mí mo yọ̀ǹda oṣù ti parí lẹ́nu tó bá di next week tí bá bá gbọ́ yín bíbáyìí tí bá dá sí ìdílé yín lórí kẹ́ náà máa lè nínú. èmi

ọ̀nà wo wá ní ìṣòro wá ń gbà fi wọ́n lé wá ó ga ọ́ máa ṣe o. rí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ǹkan yẹn fún ẹ̀ka gbàǹgbé sábà ọlọ́run bó ṣe ràn ọlọ́run ló ń ṣọlá I understand situation tó ń ṣẹlẹ̀ àwọn ìgbà tó wà lọ́wọ́ yín ẹ tọ́jú wa irú ìdá a lọ school but ó ràn ọlọ́run gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ló ní kórìí bẹ́ẹ̀ pàmò pé bí ìgbà ṣe rí i ó ti gbà tún ìmọ̀ dà nítorí bí things ò change lórí ẹ̀yìn sí kò ní kó má change lórí àtàjọ ọmọ yẹn ó ti gbogbo nǹkan tí ẹ̀yin ò ṣe àwọn máa ṣe fún yín ṣé ti ẹ má wọ ṣe mú mi fẹ́ kẹrù ó ti ẹ jẹ wọn mọ ẹ fi orí kí ẹ fi jobi ṣé ti ẹ má wọ ẹ má ronú mọ bó ti bẹ ṣe ń ronú yẹn ó ń jẹ káà náà ká máa fi bá dáàdì a máa ṣe é. báwo ni káàbọ̀. wọ́n ti lámìlẹ́. ó má tètè yẹ. kí ló dé kí ló ṣe ẹ̀yìn àtàwọn ọmọ. kò sí nǹkan. kò sí nǹkan kí ló ti gbogbo ojú wa kọ́ra lọ́wọ́ dání bá àti bàbá àtàwọn ọmọ kí ló dé kí ló ṣẹlẹ̀ tí fẹ́ jẹ́ kẹ́rù máa bà mí o kí ló dé. ẹ wò ó wà o láǹlẹ̀dì wá síbi ilé ni. wo dákẹ́ mi tó dé má sọ anything o o ti gbọ́ anybody yóò gbọ́dọ̀ sọ nǹkan kan tó bá yá ìmùkọ́lẹ́yàwó àmà sọ̀rọ̀ hmm. ẹ ti gbọ́. Hmm ibi tó tó lọ báwo wà ní. bákan náà ni o. bákan náà tún ni. báwo mo sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ o ti sọ o ti dárúkọ náà lédè gbogbo ẹ ti yé mi. Rẹ̀mí ìwà àdàbúrò ẹ̀ ẹ̀ lọ́ọ́ mánéjì owó yẹn ẹ̀ ra ẹ̀wà kẹfí sẹ́wà Eh, ìyẹn ẹ̀wà náà mo mọ̀ pé ó lè tó sí ìtẹ̀wé tó wà tá nǹkan kan máa yọ náà ní àmì pa ní gàrí pẹ́sẹ́pẹ́sẹ́ kan kù sílẹ̀ àbí. bẹ́ẹ̀ni ma. a fi yẹn a fi ẹ̀wà yẹn a fi mu gàrí yẹn a lè sustain wa ṣe ti mọ́. mo ní kò tẹ̀lé kí wọ́n pẹ̀lú ẹ̀dùn ìrìnàjò ẹ̀dùn. kí ni orin tó ń kọ gangan ṣé hip hop ni ṣé fuji ni ṣé reggae ni àbí jùjú ìwo ló ń kọ. bẹ́ẹ̀ hip hop ni mo ń kọ sá. hip hop ló ń kọ. ẹ̀ẹ́ o dẹ̀ sọ pé single tán sẹ́ǹsì mi o sọ pé wọ́n ló kọ. <laughs> èmi mo kọ sá ah, ìwọ ló kọ gbogbo ẹ. èmi ni mo kọ sa bọ ọlámídé náà wà náà òun náà back me up sa. Oh, ọlámídé náà kọrin bẹ́ẹ̀. ọlámídé ló ń back me wọn ló ń ṣe yọ yọ yọ yọ ní ọ̀dà ìgbọ́ràn jẹ́ ẹ̀rọ àgbọ̀ wọn ló ṣe bákọ̀ fún ẹ bẹ́ẹ̀ ni sáwọn èèyàn. àwọn èèyàn láwà ń bẹ. ọ̀nkú orin yẹn dùn gan-an. ẹ ṣe gan ma ẹ ṣe ma. pípẹ́ ta fún wa náà là gbọ́ òun náà là rà <laughs> pẹ̀lẹ́ kí ni abẹ́kẹ̀mí ṣe gangan bẹ̀. ẹ ṣe kan sá ìkan tí a fẹ́ kẹ́ ṣe fún wa ọ̀pọ̀ sá torí ìgbà tá a ti drop audio ẹ̀ sá àbí pé ó hit gan ó rin gan so a wò pé tá a bá máa ṣe fídíò ẹ̀ ká ṣe fídíò yẹn kó stand gan kó make sense torí a máa gbé Ọlámídé wọlé a máa lè ṣe gbogbo ẹ̀ ó máa lè wà òkè sá so adẹ̀rí gẹ́gẹ́ bí bàbá aláyé tẹ́ jẹ́ sí wa sá òun la fi ní pé ká wá bá yín ká ṣàlàyé fún yín sá kẹ́ lè ràn wá lọ́wọ́ tí ẹ bá dẹ̀ kówó lé wa lórí sá ẹ lè ṣọ̀tẹ̀ sá kò sí problem mo tiẹ̀ ti bá ìyàwó mi sọ èyí tó jẹ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ toró náà ló fún mi òun náà ló ní kí n gbọ́ mo dẹ̀ ti prepare nǹkan kan lẹ́dẹ̀ yín torí mi láìkẹ́ ni tí ó bá tó bá ní èrò rere tó ti yẹ sìn àìmọye àwọn ọmọ ló jẹ́ pé wọn ò fẹ́ ṣerú nǹkan báyìí tó jẹ́ nǹkan míì náà ń bá káàkiri ẹ̀yin tẹ̀ tiẹ̀ wá lè ronú ohun tó rí lè make sense gan ni mo máa ń wo ìtàwọn Ọlámídé máa ń ṣe yẹn ṣé ìtẹ́ máa ṣe máa dà jù yẹn lọ. ìkan tí ẹ wà báyìí tí mo wò báyìí tí wọ́n wọṣọ tó pọ̀ tó wọ white rẹpẹtẹ báyìí lórí omi. ọmọ jayéjayé ni. ah no no no no no no ah ó make sense gan ó make sense gan oríṣiríṣi táwọn Davido náà mo rí gbogbo ẹ̀ náà èmi lọmọ bàbá olówó ọmọ bàbá olówó wọn wá bá mi náwó <laughs> ó make sense gan mo ti wá wò pé máa ràn yín lọ́wọ́ máa san gbogbo ẹ̀ pátápátá tẹ́ẹ̀tì ẹ̀ ní dààmú káàkiri mọ́ èló lọ́lámídé fẹ́ gbà máa fẹ́ kí eléyìí tẹ́ fẹ́ ṣe kó dájú ti àwọn Ọlámídé Davido nǹkan kan yẹn tó ti yé yín máa fẹ́ kó dáa lọ in fact tí Two Face gan bá rí kó wò pé ah, ah, orin ni àwọn ẹni ikọ̀ ìfídíò ni wọ́n dẹ̀ ni wọ́n dẹ̀ yà yìí ṣe ti gbọ́ ó kàn jẹ́ pé ti ṣe ìdìbò àníkẹ́ pé Adékúnlé sí i ọgá ẹ̀tẹ̀ máa ń láìkì orin yẹn náà gan-an <laughs> seriously tó ti yẹyin kẹ́dẹ̀ jẹ́ kó sharp dáadáa tàbá ń wo mi mọ kámẹ́rà tẹ fẹ́ lò bọ̀ kámẹ́rà tó bẹ́ẹ̀ sì jù ó ní kí ẹ fi yà á ṣé ó yẹ yín sá ẹ́ ló ṣáà ti ń ṣe nǹkan tó fẹ́ báyìí àbí nǹkan kan màá fún yín ní four hundred and fifty thousand naira kẹ́ fi ṣe gbogbo ẹ̀ kó dẹ̀ balance dáadáa gan bẹ́ẹ̀ ni. Ah, ẹ má wọrí ẹ má wọrí a ní ẹ wọrí ẹ má wọrí iṣẹ́ wọn tó ṣẹlẹ̀ tó a máa fi di àárọ̀ Tuesday ẹ pè mí ìyá ìyá mọ bó ṣe máa kó owó yẹn fún yín. ẹ sà fọ́ọ̀tì yẹn kéré sà ká tó sanwó location ká tó sanwó equipment ká tó gbọ́ Ọlámídé wọlé àwọn ah, bí five million sà. I only get five million ìyẹn má lè ṣiṣẹ́ yẹn. mo ń wo bẹ́ẹ̀ náà mo ń wo bẹ́ẹ̀ náà pé tẹ bá manage gan ló máa jẹ́ five but tẹ bá fẹ́ manage àwọ̀ seven point five million àbí. tẹ bá fẹ́ kó wà standard bẹ́ẹ̀ ṣe sọ yẹn sá ó máa tó seven point five sá. tẹ bá fẹ́ jẹ́ kó le jù ẹ lọ ẹ lè wọ ten gan. inú wa máa dùn sá ẹ tún fi jẹ́ kó kó ṣe iṣẹ́ gidi. ẹ sà láàrin oṣù kan sí oṣù mẹ́fà mo fi dá yín lójú ẹ máa rí ìlọ́po ẹ̀ sà. ọmọlúwo ni. ọmọ iṣẹ́ àdúrà wa sẹ́yìn nìkan àbátẹ̀ yìí. èmi sà. iléṣà á ò ah, dẹ̀ dùn ṣáìdì èkìtì ẹ mọ̀ ọ̀tún. ọ̀tún áà ìdáhùn ọ̀lẹ́ olórí burúkú nìyẹn aṣiyèrè nìyẹn ẹ̀yin wá láti iléṣà lẹ́ ń ṣorí burúkú báyìí kò sọ́mọ èkìtì tó ń ṣòṣì bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ́ mi mọ́wọ́ kò yín ìkèlè dúpẹ́ ọmọ àlè lẹ́ṣà nìwọ̀ yìí bẹ́ẹ̀ ni mi wí mi ràn ọ́ lọ́wọ́ ọkẹ́ ọ dúpẹ́. bàbá mi owó kẹfẹ́ mú sílẹ̀ ní ètò ń ṣe. ẹ̀yin lẹ tún sọ fún mi pé five million naira ló fẹ́ gbà òun dictate fún mi nínú ilé mi. ọkọ tó sọra tó wà sọra ló bí. mo mo mo mo mo ma ma fọ gíláàsì òbí ayé tó ilé sẹ́dọ̀ ìjẹ́ nílẹ̀. máa fi bàtà máa fi fọ gíláàsì ojú ojú àfọ̀dànù. mo sọ pé mo fẹ́ fún ẹ ní four fifty ó ṣiṣẹ́ sí mi lọ́wọ́ ni ó sọ fún mi pé mo fẹ́ gba five million kò ní dáa fáwọn tó ní ẹ get out wọ́n ní kí n máa lọ ṣé kí n gbọ́ ni. a ń yìnbọn fún yín orí orí yín á dàrú àwọn aláìmoore wọn tẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ mi wọn appreciate kan tí mo ṣe ó sọ fún mi pé o fẹ́ gba five billion naira tí mo wọ̀ pé four hundred and fifty thousand naira tí mo fẹ́ kólẹ̀ fún ọ tó máa fi tó bí oṣù bíi mẹ́ta màá ti máa rérè tó máa fi tó bí ọdún kan màá ti rí ìlọ́po mẹ́ta ẹ̀ ó ní five million bá bálàkùwà bẹ́ẹ̀ ló ṣe síbi tí ò bá kí ṣe é kó jẹ́ ìyàwó mi tó o bá kí n ṣe wípé ìyàwó mi tó jẹ́ ni má sọ pé olórí burúkú nìwọ náà bọ́ mi ò ní lè sọ. àmì ah, ṣe máa ló lórí burúkú ni kí ni mo ṣe. ohun tó ṣe kò torí mi ò mọ̀ wọ́n rí ìwọ ló ní kí wá gbọ́ orin ìwọ ló ní kí n ràn wọ́n lọ́wọ́ ṣé four fifty o tó. olórí burúkú ni wọ́n gbà tó fún wọn lówó tó gbà á dúró owó bẹ́ẹ̀ yẹn ah! Ah, láì ṣọ̀tá ajé. ṣé tí wọ́n bá ràn yàn lọ́wọ́ kò yẹ kó dúpẹ́ ṣé bí ti bá fún wọn ní four fifty tán báyìí ní ìdí kò sí wàhálà olójú kòkòrò ni wọ́n náà kò yẹ ojú kòkòrò ó wà lójú wọn náà ó ní àná. ọlábọ̀dé ó yí o. ọ̀rọ̀ yìí wá nípa yé mi ò ẹ̀yìn èèyàn mi ó ta kókó àárọ̀ rẹ̀ tó ó wá sọ ó máa ṣe o. ajá ló ibi kò ní jálù wá o kò ní jálù wá wá o wọn sábà bí níbi ọ̀rọ̀ yóò. ṣínà ìràwọ̀ ta ló yẹ mi kò yẹ mi. ẹyẹ wa ò ní fò síbi tán. àbí ẹ ṣe é. ẹ̀yin màmá ga ọ. ẹ̀yin ló ń wọ. èkú wẹ́rẹ́ ní jẹlẹ ìwẹ̀ dáná ní sáyé lógún ojú wọn ṣe fi mọ̀ wá ẹ̀dá òun ẹ̀yìn ọ̀yọ́. ẹni tó nọ ra tó bó sẹ́kùn tó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá o bókun bá jẹ lọ lọ́jọ́ kan ó dá mi lójú ọgbọ́n àjẹbọ̀ o ohun tó ń bẹ níbi ọ̀rọ̀ ń o ṣẹ̀rẹ̀ yìí ló wò ẹ́. ajá ló ibi kò ní jáde wá o àmì ò ló kọ sábà bí níbi ọ̀yọ́. kò mọ̀ yẹ́ iná ló mọ̀ kò mọ̀ yẹ́ iná. ẹyẹ wá ó ní ifo síbi tán ti sọ kò pẹ́ yẹ ọ́. ẹ̀yin màmá ga ẹ̀yin ló ń wọ̀. Baba! Baba! Baba! Baba! bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. ẹ̀m lámìdí tètè wá lọ síbi tí mò ń rìn mo fọlọ́n bẹ ọkọ mi owó tó bá ti débẹ̀ ohun tó wù kàn máa sàn wọn ò bá àfọpọ̀ rí ìyá láàrin kan fi ti bàbá mi lè má kojú sókè má tẹ̀yẹ kan rí lójú ẹ kó dùn ẹ nítorí o fẹ́ gbà ló ṣe kókó ṣó ti yẹ ń sìn tán bá lókun sọ pé bẹ́ẹ̀ ni bọ́n ló fà sọ pé fà tọ́wọ́ ẹni ò bá tẹ̀kù dà à ń béèrè ikú tó pa bàbá ẹni o. wọ́n bá ṣe fẹ́ make sure wípé òun pẹ̀lú fọlọ́ ń bẹ ẹ́ wọ́n bá ṣàti fún ẹni tó fẹ́ gbà máa bọ̀ létí ẹ̀ ṣó ti gbọ́ má dẹ̀ pẹ̀ tó fi máa dé ta ni. ẹ sọ náà ni. ọ̀dà sọ ma. ọ̀dà sọ ma. ọ̀dà sọ ma ó dà pé site ta wà láì tèmi àti dáàdi wà yẹn ṣé àwọn site yẹn náà àti ọ̀sùn yẹn gangan ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́ni ó dẹ̀ tẹ irú gan. kí ló ṣẹlẹ̀. kí ló dé. ní tiẹ̀ mọ bí ṣe máa pù tẹ̀ dáàdi kọ̀ ṣubú ọ̀dọ̀ tí ó dà pọ̀ tí ó ti kú ṣá. dáàdi ò dúró dáàdi ta ni. ó ti ṣaláìsí. dáàdi mi. bí ẹ̀ mú sọ́ọ́rì màá ti kú. Ah, ah, pẹ̀lú òrùn ọkọ tèmi gangan. dádì mà ni. dádì àwọn Lámídé. ẹ̀dùn ṣọ́mọ ìwà òkè àbí. mi ò ní parọ́ fún ẹ dádì ti kú. ẹ dádì ṣe kí ni dúró lọ dádì ṣe kí ni mọ́mí. ṣáà lè ya. bódà bódà kò lè. bẹ́ẹ̀ni mọ́mí ní dádì ti kú dádì kan ló sọ. ọkọ tèmi. bẹ́ẹ̀ni ma. ọkọ tèmi. bẹ́ẹ̀ni ma. bẹ́ẹ̀ni. afẹ́ra bí ọ̀tá àbí lọ́dún ẹ̀yọ̀kan ẹlẹ́gbọ́n mi kí ló ṣẹlẹ̀ dádì mi nígbà wo níbo Ah. ti bọ̀ mo ti bọ̀. ogun abiyamọ ayé iná oníjó wa o oníjó wa o táwa ní ìṣòro ni táwa ní ìṣòro ó máa ṣe ó ó máa ṣe ó. ọlọ́run ìwọ ọlọ́run kí ni mo ṣe yìí ta ni mo ṣe tí ò lè dáríjì mí ọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀ ọmọ ọmọ mi kí ló dé kí ló dé tẹ́ni náà kúkú wò mí ṣùṣù kó wá lagi mọ́ mi lórí láwọn ẹlẹ́yẹ mi lọ́la tí mo gbọ́ kọ́lé tí mo gbọ́ ìgbìlẹ̀ nígbẹ́ ìgbà tẹ́mi kan bá dàgbà ti darúgbó tí mo fọwọ́ pawú tí mo fèrè kíjọbi àwọn tí ó kù lẹ́yìn mi lọ́la ni ẹ. Bámi, ah, ṣe yẹ kí n sọ pé ìbá sàn ká ní mi níyà. Ìyá Àmọ̀kẹ́, ṣe bọ́lá kí n lẹ́ni ní mọ̀sán ká mú kíkan. Mami ẹ dúró tì mí gẹ́gẹ́ bí abiyamọ á sọ̀rọ̀ òdì ìsọlọ́mù o òdì gòtù gbọ́dọ̀ gbé òtù gbọ́dọ̀ ní ìyá ah, mi rí páyé nínú ayé mi rárá. ọkọ tẹ̀lé àṣì ẹ̀ tájọ bẹ̀rẹ̀ gbèsè ayé wa ní dídùn ìyá mi á dùn á dùn lèmi àtọkọ mi fi bẹ̀rẹ̀ gbèsè ayé wa àdàgbèdè méjì ìkóra àti kíkan wọlé àgbà kádàrá àfàyọ̀gbá pé tó bá yá ọlọ́run àyíká padà mami gbogbo ìṣòro tá a là kọjá ẹ̀rí kankan ṣe sí i. nígbà tí ọkọ èmi ti máa tún dúró tiẹ̀ má máa sọ bẹ́ẹ̀ o tí kò bá ṣẹlẹ̀ báyìí èèyàn gbọ́dọ̀ máa fọkàn dá ẹ má la fara gbígbóná sọ̀sọ̀kùsọ̀kù dá. ìyá àmọ̀kẹ́ dúró. inú dúró mo sáré dábíàmọ̀ mo sá sọ̀tún mo sá sósì ẹ o kan mọ́ ni. ẹ bá wo ẹwọ ọkọ mi ẹwọ ọkọ mi tàjọ ti àṣìṣe. kò tó a tóbi. iṣẹ́ la fi tọ́ àwọn ọmọ yìí ọmọ tó lọ dẹ̀ fún wa ọlọ́run fún wa lọ́mọ ọlọ́mọ ọmọ mi lọ́lọ́run fún mi tá a sì dẹ́rọ̀ mi pé kúkú díẹ̀ báyìí kí ewu wá tú òkú òkú mami òkú mami òkú òkú mami lójú ayé yín ọkọ mi ò dúró jẹ wàhálà ẹ wọ́n gbóná jù mí ni mo sáré àmọ́ ní báyìí kò burú wọ́n ti kọ́ mi. babalámi ni ó dúró jẹ wàhálà ẹ. àràbà tèmi kankan ti túra mú odò wọn ń gbá rèrè lọ wá fi mí sílẹ̀ pẹ̀lú wọn ṣòtìgbọ́ gbogbo bí kú ibi tó gún bá ti wá ọlọ́run mi yóò fi bẹ̀ hàn mí. ìyá mọ̀kẹ́ kò kájọ kò kájọ kò ká ọ̀sẹ̀ kò kọ́sẹ̀ kò kóṣù kò ká ọdún níjọ́ kan ṣoṣo níjọ́ kan níjọ́ kan níjọ́ kan ṣoṣo níjọ́ kan náà fẹmi síre ọmọ mi tún tẹ̀lé bàbá ẹ̀ eléyìí pọ̀ fún mi. Dábìdé òun ṣe kí ìdòwò ṣe kí ojú sunkún ọkọ kí n tún fara gbàgbé ọmọ Ah, inú mi ní ìbọn ó ní nínú ẹ̀fọ́ lágbára ọlọ́run lábídé. wọ́n jíṣẹ́ yín fún mi ní ìlú mo ní kí n sáré wá yọjú sí yín láàárọ̀ yìí. Hmm, èmi náà rèé. Ah láì dènà pẹ̀lú èmi náà ti mọ nǹkan tí ẹ̀wà mi wá lè fún àmọ́ ṣẹ́rí màá ní kẹjọ máa kẹ fún mi ní oṣù kan ẹ fún mi ní bíi ọ̀sẹ̀ mẹ́fà six weeks ṣùgbọ́n mo pé kó ọ̀sẹ̀ mẹ́fà yẹn tó pé ọlọ́run á ti ṣe màá san owó yín ẹjọ owó pọ̀ lọ́rùn ní báyìí. ẹ̀yin èèyàn máa burú ni ẹ jọ ọdún wo la wà yìí. two thousand eighteen ni mà. two thousand and eighteen ó ti ẹ̀dẹ̀ ní mẹ́mórì two thousand and seventeen kí ló ṣẹlẹ̀. Ah, ẹ mo rántí pé ó ṣì kù owó oṣù kan tí mi ti balance má san. two thousand and sixteen kọ́ o. mo jẹ́wọ́ oṣù kan náà ní twenty sixteen àmọ́ lára àwọn tí mo ti san ní twenty seventeen tó lọ yẹn owó oṣù kan ti two thousand and sixteen yẹn ó pẹ̀lú ẹ̀ so nínú yẹn ẹ ni màá wá yọ sí tí mo máa màá wá fi balance tó kù tí màá san ní two thousand eighteen. wàláì tó bá ń pẹ yaba àtẹnijẹ́ ṣe ló yẹ kẹ́ máa náwó sókè ẹni bí tí nǹkan mọ́ rẹ̀ balùwẹ̀ gbà ní ẹjọ́ ṣé tó bá gbé bèmí ṣe ń ṣe carry over nìyẹn màá rí lẹ́ra tó yẹ pé màá rí blọọkì àbí màá rí ilé kọ́ ẹ wá sọ léèṣẹ ni ẹ sọ nílé carry over àbí. ẹ Lánídé ẹjọ́ mọ́ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù lóòótọ́ mo mọ̀ pé ẹ̀yin kọlẹ̀kọlẹ̀ ọkọ yín náà kọ́lé ẹ̀dógún ẹ̀ ní nígbà tí ikú kíákíá pa wọ́n mo mọ̀ pé káná wà láàyè ni wọ́n máa understand mi. ẹ jọ ń torí tọlọ́hún kí ló bá yẹ dé èmi mọ̀ pé madam dio fagunwa ló wà wájú mi so ẹ mọ̀ tán àwọn ti ẹ̀ dá bẹ́ẹ̀ ṣé èèwọ̀ ni kí ọkọ tí náà kọ́lé sílẹ̀ kẹjọgún ẹ̀ ṣó jẹ́ newton ẹ jọ ń torí sọlọ́n tó bá yẹ pé ṣọ́nà tiẹ̀ ń jọ́ mi mọ́lẹ̀ tó ń jọ́ mi mọ́lẹ̀ tí mo fi mẹ́ǹtẹ́ lé tí ìdìbò àmà màjẹ́ tó nídìí ló máa dà ẹ jọ o ibi tí ẹ bá jó dé ni kẹgbẹ́ pan láyé dé ẹ jọ jọ jọ jọ jọ ẹ pẹsẹ ẹ lọ ẹ lọ ẹ lọ mi ti ṣe tán pẹ̀lú ti bá ráyè sí ìgbà ẹlẹ́mà tó dá mi ẹ jọ jọ jọ ajá lórí ibi kò ní já lù wá ọ́ àmì yọ kí ló fa sábà bí níbi ọ̀rọ̀ yọ ta ló mọ̀ ẹyẹ wa ò ní fo síbi tán ti sọ kò pẹ́ yẹ ọ ẹ̀yin màmá ga ẹ̀yin ló ń wọ afẹ́fẹ́ ibi kò má ti fẹ́ ẹ lù wá ọ bí bá kàn lápọ̀jù ẹ ohun tí dá ní máa ń fà sáyé ẹni. ló wá o kí ló fa sábà bí níbi ọ̀rọ̀ yóò ta ló yẹ ta ló mọ̀ ta ló yẹ kó wá sọ ẹyẹ wa ò ní fọ síbi tán kì í sọ. ọ̀rẹ́ ọmọ àtàlí ẹ̀ lé nìkẹ́. a dúpẹ́ o àbí kí ni ká ṣe látàárọ̀ kí ló dé ọjà tí ẹ ṣìpù ó ṣe gbàlẹ́ ni ní ẹja ẹ̀rọ náà ṣàánú wa gbogbo ọ̀nà ni látàárọ̀ fún wọn three thousand naira. mi ò mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ o kó sún mi o. àmọ́ ọ̀rọ̀ ló yìí sún mi ṣáà ṣáà èèyàn jẹ búrẹ́dì mọ́ ni. kò yé mi náà. àbí kí ni ká ti gbọ́ látàárọ̀. èmi ò rò pé ìmọ̀ wa lọ́la mọ́ o nígbà tí má máa fi yọ owó ọjà kúrò èló lè rè mí. ó ti sún mi látàárọ̀ kí ló dé. èmi ò tiẹ̀ lè fara wé ẹ náà mo pè mí ó ṣe fifty kọ́bọ̀ mo lè retí mo rí jẹ lórí búrẹ́dì ó ní nǹkan tó ń di lára mi ó gbọ́dọ̀ wà lọ́la ilé náà la fẹ́ ṣe ṣàánú wa. ìwẹ̀ dáná mi sáyé lókun ojú wọn ṣe kí n mọ̀ ẹ̀dá ọmọ ènìyàn yọ. ẹni tó nà ra ẹ̀ tó bú sẹ́kún sóyè ká kí pẹ̀lẹ́ ṣá o ogun bàjẹ́ lọ lọ́jọ́ kan ó dá mi lójú Jumoke, can you give me one good reason tí wọ́n fi increase owó school yìí. wọ́n sọ pé àwọn kíláàsì mi ní èsì àwọn kíláàsì mi ò dẹ̀ ní èsì bọ̀ nísìn gbogbo kíláàsì ló sì ní èsì. ṣé kì í san owó school tẹ́lẹ̀ ni. ẹ kì í kówó school wọn dé báǹkì ni. nǹkan tó ń try láti sọ fún ẹni Ọlábọ̀dé ni pé táìmù ìgbà kan wà tó jẹ́ pé iná ni gbogbo wọn ń lò àwọn míì máa lo èsì àwọn míì ò dẹ̀ kí ń lo èsì nísì kò sí iná mọ́ jẹnẹrétọ̀ ni wọ́n ń lò gbogbo ọ̀dẹ̀ ló ń lo èsì torí ẹ̀ lọ́n ṣe increase owó school yẹn. sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu yìí gbogbo ọ̀nà tó máa fi sọ mí darungun olóhùn wà ó ti wà lára àwọn tó fẹ́ sọ mí dẹdun arinlẹ̀ àbí ṣé nǹkan tí ìyá ẹ sọ ṣóò náà nìwọ náà fẹ́ sọ àbí gbogbo ẹ̀ náà ti kọ sínú ìwé àwọn náà làwa náà ti kà ẹ ò lẹ́bi èmi fúnra mi ni mo ní pọ́blẹ́mù o àṣebí private school ni mo fọmọ sí nígbà tó jẹ́ pé mi fún ara mi EUC nísàlẹ̀ àdó ó ní mo lọ. EUC kò sí wàhálà mo ti mọ tí màá ṣe o máa mọ́ mi ọmọ kúrò ní skul yẹn mo dẹ̀ máa mú lọ sí CUC ń bì. ọlọ́run ò ní jẹ́ ọmọ tèmi ò lè lọ sí UC kankan. níbi ẹ ṣé skul àwọn òkú ni. èmi ò máa mọ o kí ló dé ganan. sáwọn abirùn ló wà bẹ́ẹ̀ ni wọn ò lójú wọn ò lẹ́sẹ̀ àbí báwo. ọlá ń bọ́ ló fẹ́ kówó ìlọ nítorí ọlọ́run. bẹ́ẹ̀ taka jù bẹ́ẹ̀ lọ bàbá yín ta padà CUC ń bì ló máa padà lọ wọn á rán yúnífọ̀mù ẹ ó pẹ́ jù kó tó tó sí ọ̀tún làwọn á ti bẹ̀rẹ̀ rán yúnífọ̀mù ẹ lẹ̀ tó bá bí ẹ dáa tó bá bí ẹ dá kó má lọ bẹ̀ àbí kó bí ẹ kó má mọ̀ ẹ́ débẹ̀. ọmọ kan ṣoṣo tá a máa bí lélẹ̀ yìí o. ẹgbẹ́nu sọ́hun alájà ní kí ni orí tẹ́jẹ́ ń tẹ́jẹ́ ń tẹ́jẹ́ ń tẹ́jẹ́ tá a bí nítorí ọlọ́run mélòó ló ń sọ níbo ló fẹ́ gbé gbogbo owó yìí lọ nítorí ọlọ́run wọ́n má ṣe báyìí fún mi kí ló jẹ́ yìí sí yù. níbo ló bá mi fi sí. kí ni òkòwò lé mi lọ́wọ́ ní tó ń bẹ̀rẹ̀ ibi tí mo bẹ fi sí. onírànù òṣì ṣé yóò sì ló máa lọ. ẹni tó nà ra ẹ tó bó sẹ́kù ká fi pẹ̀lẹ́ ṣá o bókun bá jẹ lọ lọ́jọ́ kan ó dá mi lójú. ẹ máa kó àwọn bọ́ọ̀sì yẹn lọ síbẹ̀ mí náà máa bẹ́ẹ̀ sì sí mú bọ̀ má gbọ́n wèrè yẹn láyé má tiẹ̀ wojú wọn rárá sọ̀rọ̀ ra bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn síta nkankan kí ló ọ yín òun ṣe problem má wọrí má sẹ́tù ẹ̀ mo ti gbọ́ wo bá mi tètè alẹ́ mi ń bọ̀ sí i. máàmì máàmì ẹ ṣe sùúrù ṣé àwọn gé àwọn pípò ilẹ̀ tó fẹ́ lọ lé jáde ẹ ẹ ṣe jẹ́ ká ṣe sùúrù fún wọn ẹ èló làwọn pípò yìí jẹ yín ládùúrà ọlátọ́lọ́run fún yín ọlá yín á túbọ̀ máa lọ sókè sí yẹn ṣé two bedroom flat tẹ yà sọ́tọ̀ fún wọn yẹn ìyẹn nìkan ẹ fi wọn sílẹ̀ ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ kò máa easy ọkọ kú ọmọ kú bùkátà lọ́sùn lọ́sì ọmọbìnrin nìkan ṣoṣo ni ẹ jọ ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ. sọ́nà mi mo kó bá wọn ni. wọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ jọ ó dà èló ló fẹ́ fún èmi àtọkọ mi á fún un. o ti mọ bó ṣe mú mi àbí. <laughs> mọ́ mi ẹ má bínú ẹ má bínú ẹ̀yin náà lè kọ́ mi pé kéèyàn máa ṣàánú ṣé wàá yẹ ká. ọlẹ́ náà pípé ìfẹ́ jẹ́ ọlẹ́ náà fẹ́ jẹ́ ibo ni Alex Hotel wà ń bá yìí. Alex Hotel. yeah. ni mo hotel tó ń jẹ bẹ́ẹ̀. o dẹ̀ ń gbàdúgbò yìí. yes. yeah sorry come closer. let me see this. come come come come come come tó bá kọ́ ọ́ náà lọ fọ orí yẹ ẹ máa rẹ́rìn-ín rẹ́rìn-ín. bó ṣì bẹ̀rẹ̀ òun lélẹ̀ lọ gbogbo àwọn tájọ kún wọn lọ́ọ́ ti yíùdì nǹkan gidi fún wa gbogbo àwọn tájọ kún wọn tó kẹta kún wọn bá ìyá wọn sì ìyá wọn sọ wọn lọ́tù bàbá wọn sọ wọn lọ́sì ni ó bẹ̀rẹ̀ rí gan sẹ́ẹ̀fù. àtọ́wọ́ sí o àtọ́wọ́ sí o wọ́n náwó àwọn náwó ṣé mo sọ fún eléyìí ẹ̀kọ́ fúrẹ́sì ni kò wọ́n náwó lọ́wọ́ eléyìí yóò náwó ṣe rìn. ẹ wo bí ẹ wo bí bàtí ìgbà tí ìyàwó ń ṣe gọ́gù tí àjẹ́ ń ṣe ọ̀pẹ̀lẹ̀ báwo la ṣe fẹ́ mọ̀ bóyá àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bóyá ó ní owó lọ́wọ́ ìmọ̀ràn tèmi máa mú wá fún yín ní pé bí a kà pé àwọn pẹ́rẹ́ǹtẹ̀ àbí kílẹ̀ fì. ká pé wọn ah, orí ẹ pé bọ̀bọ̀. bàbá yìí ẹ fún fún gbà pẹ̀lú àdìẹ fún ọ̀tá ọ̀dà ó tún bọ̀. mi mọ̀ ó ṣe kí ni. mi mọ̀ tí mọ́mí ọkọ. mi mọ̀. ṣọfẹ́ gbọ́ ṣọfẹ́ gbọ́ tí ọkọ mú fún yẹn fún náà mú fún yẹn kó tí ọkọ máa ronú ẹ tó lè pè just hold on to the phone mo dání máa ro ẹ tó bá lè pè. Ah! olófò lọmọ yìí sẹ ọmọ yìí Britain fún wa ni ẹ wo bí mi ò ní purọ́ fún yín ọ̀rọ̀ ọmọ idá àbí ṣòkòtò tí ò balẹ̀ ni téèyàn bá tún rán kéèyàn tún gé ojú kan tó wà náà ló máa wà ẹ wo bíbà ẹ jẹ́ ká fọmọ yìí lẹ̀ ẹ lọ drop ẹ̀. bọ́bọ́ máa ń dùn mí fún ẹ kí náà tún wọ̀n. a ní kí lọ drop ẹ. ẹyẹ ní sùnjẹ ọmọ ilé yóò lè lọ́bẹ̀ kó máa yọ ọ́ bá wa o. tó bẹ́ gbọ́ ìní àbá ìpè suggestion tó sọ yìí because eléyìí kọ́ la máa ṣe mọ́ ọlọ́run tiẹ̀ ní tí eléyìí la ṣe mọ́ fún wa ẹ má ẹ̀kọ́ tiẹ̀ dáhùn ìwà gbé wa yìí. torí wọn ti mẹ́tẹ̀. fíìpù àníkẹ́ lọ drop ẹ̀ wọ́n ní ká lọ drop èèyàn. ẹ fọ ẹni sùn ẹni sùn ó máa jẹ́wọ́ fún wa. o mo gbọ́ gbọ́ so fẹ́ gbọ́ tèmi so fẹ́ gbọ́ so bẹ́ẹ̀ wà yín sí i tábà máa lọ drop ẹ̀gbọ́n a lè filẹ̀ lágbègbè yàrá kò sí lè máa kó báyọ̀. ẹni sùn ẹ jẹ́ kí ó máa ẹ wò bí sori obi a ṣe kọkọ fún yẹn o máa sori ojú mi kàn lè ní mi ò rí sori wọn náìsì gan omi tó ṣe lè fún ọ fún wa nígbà wọn bẹ̀rẹ̀ yẹn. nígbà dá di yẹn a ní ṣe kọkọ fún ẹ. èdè èdè máa lọ èdè sọrí mi. má pariwo má wá sí ọ. Ah! o ṣé school bus tó máa wá fi gbé ọmọ lọ sí lẹ́sìn ṣé òun náà wá fi gbé ni. Ah, ah, rárá kìí ṣe school bus yìí. kí ni wọ́n á fi gbé. àmọ́ pé ni school bus yóò tètè dé àmọ́ pé sàn ló ń mú lọ ó ní pé ẹ pẹpẹsẹ o bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ rí pé ọmọ ò lọ lẹ́sìn ni o ẹ mọ bínú o sì ní bí ẹ̀dá ọmọ ẹlẹ́dọ̀ọ́mọ gan lọ lẹ́sìn ni lónìí ó sàmúlọ́ọ̀ tipátipá. àmọ́ pé so àmọ̀ pé ló mọ̀mọ̀ yẹn lọ sí lẹ́sìn. àmọ̀ pé ló mọ̀mọ̀ lọ lẹ́sìn ni. olórí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kò wọ́n mọ̀ kankan. ìyẹn mọ̀ pé olórí ibú là mọ̀ pé èmi ti sọ fún yín súrà mọ̀ pé ò dànù lè egi alámọ̀ pé dànù egi alámọ̀ pé dànù ọ̀rọ̀ àmọ̀ pé tiẹ̀ ti sú èmi ń yọ lẹ́mìí mi pátápátá ni. so ó ṣeé ṣe kí àmọ̀ pé mọ̀ nípa bí wọ́n ṣe gbé ọmọ kúrò. ọ̀gá ibi téèyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ o. so àmọ̀ kí lè mọ ibi tọ́mọ yẹn wà. èmi ò sọ pé bóyá àmọ̀ pé mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹ̀ mọ̀ ó jọ gátẹ́. hello gbẹ̀rù sọ́ọ̀ ẹ ló sà. kẹ lè lọ náà ni bestin àmọ́ pé olóṣì wo ni olóṣì yóò fò yóò lólu ẹ̀rẹ̀ sẹ́. ó mà lágbára mi ò tí ì rí báyìí o òun náà là ń sọ lọ́wọ́ ìsà ah, wọ́n ní school bus tó máa ń wájú ọmọ sí lẹ́sìn ẹ̀kọ́ máa fi ké e fún ọmọ. iṣẹ́ tó lu ẹ̀yìn tó ń mánéjì láìfọ ara ẹ̀ yóò jẹ́ kán dàyàn dà àmọ́ pé kọ̀ àmọ́ káǹtì. okay okay ṣùgbọ́n wọ́n ní wọ́n lọ mú mọ́ lọ sílẹ̀ sí. bẹ́ẹ̀ ni sà. ẹ kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn. Eh, nǹkan kò ṣẹlẹ̀ sà mo mú dé lẹ́sìn mo mẹ́sọ̀ pé wọ. ibo ló mọ́ ọmọdé. ah ó wọ kíláàsì lójú mi. ó lè tẹ lójú pé ọmọ wọnú kíláàsì tó dìbò kúrò mẹ́. bẹ́ẹ̀ sà. dábì ló mọ̀ ẹ́ bẹ́ẹ̀. ọlọ́mọdé kí ni mo ṣe fún ẹ mo sọ pé mo fi ní ẹ̀ṣẹ̀ torí Ọlọ́run kí ló ṣe léè fún mi fún jẹ́ kí làbọ̀ wọn lọ sí skul gidi fúnra ẹ̀ báyìí ló change skul ọmọ yìí lórí kò lè lọ sí skul yẹn mọ́ ló wá lọ́mọ́ mi lọ sí ibi tí ò security. tọ́wọ́ mi lọ́ọ́ kí n ọmọ mi bá mi ọmọ mi. orí ẹ̀ ò pé orí bórí ẹ̀ ti dàrú sórí bórí ẹ̀ ò pé ṣé ó dá ìsọ lọ ń sọ yìí wọ́n change skul ọmọ sóò lórí kọjọ́ ọmọ gbé ẹ ṣé skul time láwa yìí àti pé ṣé lẹ́sìn tí ọmọ lọ ṣé skul tí a mú ọmọ lọ wọ́n ti lọ ṣe lẹ́sìn ni tó ń ṣe bẹ́ẹ̀ ni torí ẹ̀ ò pé yìí gbogbo àwọn ọmọ Ondo tí mo mọ̀ kò sí ìsílẹ̀ òní làákàyè o tí ẹ yìí kò sí ọpọlọ ń bẹ̀ ó jẹ́ jẹ́ǹjì ibi tó gbé kó padà sílé yìí torí ẹ lè yóò yé mi mọ́ sí. báwo ọmọ mi o ìkọ̀kọ̀ ò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣoṣo o. pẹ̀lú ọmọ mi o báwo ọmọ mi. kidnap mi tán mú mi wá sí mi báyìí. you inú ní burúkú làwọn pípọ̀ yìí ni wọ́n tún ti dé bíbá. ẹ ibo lọ́dọ̀ yín. adéjúmọ̀. ọ̀dọ̀ yín jìnnà sí bíbá yìí ẹgbẹ́ tẹ́jọ́ ló ah! wà yìí. ọmọ tó ṣẹlẹ̀ calm hmm? súnmọ́ mi súnmọ́ mi súnmọ́ ó ti tó má sùn mọ́ ó ṣàmọ̀dọ̀ yín ládéjúmọ̀ eh, olórí burúkú làwọn ọ̀gá ẹ̀ bọ́ọ̀ máa ṣe kiri gbogbo àdúgbò nìyẹn ṣé wọ́n ṣàṣìn kankan fún ẹ. ẹ eh, má wọrí ẹ dúró náà kí ni gbogbo ọ̀rọ̀ orí burúkú tó ń lọ sọ fọ́gà náà ìwọ òpònú òṣì aláìníró ni ṣé o rò pé ọ̀gá lè tìtorí ẹ̀kan lémi kúrò nílé ni ṣé kí n má tẹ̀ kàkà kọ́ ọ̀gá lémi kúrò nílé tìtorí ẹ̀ wá yà lọ àbí kájọ lọ ni. pẹ̀lú òṣìṣẹ́ orí ẹ̀ ti yí ọpọlọ rẹ̀ ò tiẹ̀ wá sí. Ah! ó jáde náà bọ́bọ̀. èmi ni júmi. Eh, júmi. Ah, júmi júmi ti dé. àwàjù eh! ẹ̀ eh, ìwọ ẹ̀ ti rí. ọ̀nà mo ti rí. ọ̀nà ọ̀nà mo ti ṣe where are you from? ẹ má ṣe léṣe. ẹ wò ó ti léṣe wò lẹ́sẹ̀ rí wò lẹ́sẹ̀ rí. dáàdì dà. ó ní kálá tí wà gbogbo wa ti kó sí wàhálà mi lé ọlọ́run yẹn. àwọn dáàdì kọ àwọn. kó lára rẹ ìgbà ẹ mú mi pé gbogbo àwọn táwọn ìgbẹ́nu ẹran kò ní gbogbo àwọn ah. ẹni nìkan lè rìn ń la wàhálà tẹ́bá tẹ́sí àbátẹ́sẹ̀ mi dẹ̀ ó di àyà. ó pe ah. dáàdì wa. ẹ pe dáàdì wa. Ah, àwọn ọjà wa inú ọ̀gá tẹ́ ti dùn. ìjọba ìjọba ìjọba ìjọba good to see you ṣé kò sí kan tó ṣe ẹ́ ọkọ mi ah, ah, mo let's go thank you. Laura. Okay, you're fine. Don't worry, you're fine. Sorry. Sorry, Thank you so much. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ah, eh, actually mi wá àtijọ́ àti mú mi lọ n bá bá ní ẹgbẹ́ ibì kan tó ń ké n bá ní kí ló ṣe é ó ní ẹ ó lọ kidnap òun ìyẹn gẹ́gẹ́ bó ṣe wí n bá ní dáàdì ẹ̀ ń kọ́ ó lọ wà mọ́mí ẹ̀ ń kọ́ ọ wà n bá ní ó yá jẹ́ ń tẹ̀lé ẹ délé n tó gbé mi débi kẹ́lẹ́ ni ẹ̀. ó ń ké ẹ̀yin lẹ wá rí ẹ̀dẹ̀ gbé wálé ẹ̀ tún ní rí bànújẹ́ lẹ́ẹ̀kan sí i. Ah, ah! àwọn èèyàn rú báyìí ò pọ̀ irú yóò pọ̀ ń gbòòrò. iṣẹ́ olúwa ni sá. iṣẹ́ olúwa ni ta ló rán yín. olúwa ni sà. ọlọ́run ló rán yín níṣẹ́ olúwa christian níyàn bí muslim. <laughs> tó bá jẹ́ christian ni yóò yẹ kẹ́ mú orin ìgbà yẹn. iṣẹ́ tó lùgbàlà rán ọ mi ó bà á jẹyè ni ó jẹ́ àánú ó ti fi hàn pé onígbàgbọ́ ni yín lóòótọ́ lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ orin torí mo yẹ dá orin yẹn ijó lẹ fi sí ọlọ́run àjẹ ijó délẹ̀ ẹ̀rín ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ yín kì í ṣe ẹ̀kún. ṣé mo lè máa lọ sà. ẹ má lọ ẹ lè ṣe mí ládùúró rẹ kẹ fẹ́ máa lọ lọ bá wo mi mọ tọ́lọ́run ti ṣe sínú ayé yín o àmọ́ bó ṣe lè wò kó mo fẹ́ contribute sínú ayé yín positively. thank you so much sir. ah no problem no problem you welcome. orí ńlá lẹ ṣe fẹ́mi ọmọ kan ṣo tèmi bí nìyẹn ah. ah no no mo ní láti ṣe nǹkan kan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ jẹ́ ká wọlé tẹ́kì ọjà wọlé ẹjà wọlé ajẹ́ àbórí. bẹ́ẹ̀ ni sà owó ọ̀ndámẹ́ǹtì èmi náà wọ́n kidnapped ọmọ mi àwọn nọ́bà mi rí láti ìta tí wọ́n mú wálé màá má jọ yín lójú o màá má yà yín lẹ́nu ẹ má rí mi ẹ má káwọ́ lórí kọ́lọ́ má ṣeun. the God is good. all the time ẹ já wọlé. so nice man. ẹ mọ̀ mi tẹ́lẹ̀ ni. ẹ ṣe ṣe yìí ni. Ah, ah. mo náà jù báyìí lọ. you don't. Eh? kò lè tó wákàtí kankan tó mọ̀ kí mo náà ìsìnkú àìlẹ̀ wọlé gbogbo tẹ́ bá fẹ́ jẹ ní kẹ́gbèrè. eré mo rè lọ́gá mi ọ̀rọ̀ rẹ̀ sì sú mi gbà mí eh? ṣọ́gò fún lówó sá ọ̀gá tó lè fún yàn lówó bẹ́ẹ̀ yẹn jàwèrè jù bẹ́ẹ̀ lọ́gá lè fún kó lówó ọ̀gá tó lè rún lẹ̀ àfàìmọ̀ yá búrẹ́dì àti tíì náà ni ó padà mú ó gbà táǹkì rẹ̀ náà. Um, o ti kàwé àbí o ti gbìyànjú agbára ẹni ìtòlẹ̀ka okay kí wàá ní nǹkan tó wá rò pé o fẹ́ ṣe gangan. actually sir ohun mi kì í máa hard film sir. kò máa hard. bẹ́ẹ̀ sir. ẹ̀ẹ́. hard film. bẹ́ẹ̀ mi ṣe máa ń gbọ́ tọ́yìn máa ń sọ ah. kì í máa ń sọjọ́ tí èèyàn bá gùn ló máa ń kàn kì í èèyàn máa gbìyànjú láti wà bẹ́ẹ̀ fararọ fararọ ṣé o lè fararọ díẹ̀ o máa ní sùúrù yẹn báyìí ṣá. àwọn náà gbìyànjú ni sir i try. ó sọ. Sure. Ah, àti gòkè mà lè. why no sir i will try sir. ẹ ẹ ah that's good that's good. okay raining ni passion fi. hello. kọ́ máa wọlé bọ̀ kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ ok. ṣé kò sí sá. èmi náà fóònù mi náà pè é. mi ní ìbéèrè náà ni wíwí akọ́sílẹ̀ kan ní sá. ọ̀nà ọ̀nà kò sí pọ́ọ̀lù ẹ̀ wọ́n pè mí ni màá receive call. come olórí burúkú yẹn. sà á ṣe ìyẹn. olórí burúkú ìláyàláyà ó jí mi lọ́mọ gbé ó kì í dàpọ̀ ọmọ mi ó lè tún mi wá sílé fún mi ó fẹ́ wá gbowó lọ́wọ́ mi ransom ló fẹ́ wá gbà o. rárá sà rárá sà bẹ́ẹ̀ ni sà ìjọ kọ̀ọ̀kan. owó ló fẹ́ wá gbà lọ́wọ́ mi o ó fẹ́ díyelé mi ni ẹ mú kẹ́ gbá orí ẹ̀. má sọ anything rárá o ti gbọ́ ó yá mú. ó lé lásán mo ṣe wọn. Mr. Man kò ná alẹ́ ní láti waste life ẹ̀ a máa gba ẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ ń sìn move him ẹni ni ẹni ẹwọ ẹwọ move sẹ́ẹ̀sì òkì rojọ́ sẹ́ẹ̀sì òrojọ́ ẹgbẹ́ orí ẹ̀ move him ẹ má fi sí dánù. wọ́n lọ bá tàjọ́ láti òbí mi sáà. ẹ mú ẹ mú ọ. kárán wọn lódò ẹ kó sùn sàn kí lára lè fẹ́ mu kó kàn gbà nǹkan wá lé látàárọ̀. Ah, ah. mami tuntun pè àbí tuntun pè náà ẹ́. mọ́mí switch off náà ló ń sọ switch off ah, abirú kí lélẹ̀. nẹ́tíwọ́ọ̀kì ló máa jẹ́ court kó tuntun pè. èmi sì rí lọ́jọ́ tó tuntun pè. bóyá nẹ́tíwọ́ọ̀kì. mọ́mí ẹ ẹ àrò máa dì á. mi mọ̀ bóyá ẹ ti gbọ́ mi. ẹ kí ni. bọ̀dọ̀ lámìdí ọmọ yín wọ́n ní pé àwọn àtàwọn èèyàn kan wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti kidnap ọmọ ọlọ́mọ ẹni tó wá lọ́mọ tó jí gbé yẹn ó ti arrest gbogbo wọn sí station. ìwo ní rádaràdé lè tó sọ lẹ́nu ìlámìdé ìwo. ọmọ yín náà ni mà. lámìdé tèmi kọ́ kí lámìdé mi kí lọ́nà ṣe fẹ́ jọmọ́ bí tó ti tọ́ ti lọ kidnap mo ni mo ràn kí kí ló lọ ṣe ní police station lámìdé lámìdé wọ́n ló kidnap ọmọ ọmọ mi ọmọ tèmi kidnap ọmọ. mami ṣe sùúrù o mami ṣe sùúrù o ṣe mọ̀ pé ara yín ò fẹ́ gbígbélé ṣe sùúrù. àṣeyẹ possible ni níbo ló wà ń sìn ẹlẹ́sẹ̀ kan police station. ẹlẹ́sẹ̀ kan police station ẹlẹ́sẹ̀ kan ibi tó pẹ́ kìkì dá sáàsì ọ́fíìsì àwọn sáàsì. mo dáràn. àjálù ibi kò ní já àlùwà ọ àmì ọ kí ló fà sábà bí níbi ọ̀rọ̀ yọ ta ló mọ̀ ọ́ ẹyẹ wa ò ní fò síbi tán ti sọ kò pẹ́ yẹ ọ ẹ̀yin ló ń ga ẹ̀yin ló ń wọ̀ ọ́. kí ló tó fẹ́ para ẹ̀. sórí gbogbo ètò ń ṣe yìí kò ju àwa lójú rárá ọ̀dájú gidi ni àwa tí ìfọ̀ ẹ bá jábọ́ sílẹ̀ tó bá kú ọ̀rẹ́ a máa lọ sí ẹni. ẹ wo mi ò mọ kókó pa ẹ. ọmọ tẹ jí gbé ni mò ń béèrè lọ́wọ́ ẹ. mi ò mọ kókó pa láì. kí lè bẹ́ẹ̀ fi ṣe nǹkan tó change máa di yín. mo kò rọ́ọ̀mọ ẹmu nílẹ̀gbẹ́ títí tó rìn lọ ni mo ṣe ọ̀nà tó lẹ́ mo ṣe ẹ̀fọ́ ẹ̀fọ́ mọ ọkọ̀. sátọ. Mr. Man afẹ́ta kò jẹ́ wọ́n sí because agbófinró ni àwa à ń jàfẹ́tọ̀ lónìí a dẹ̀ fẹ́ kí nàìjíríà dà torí lóbìnrin tàbí sọ̀rọ̀ sára àwọn ọmọ ẹgbẹ́ o máa jọ ọmọlúwàbí ẹ̀yin kan wá kóra yín jọ ẹgbẹ́rún láti bà nàìjíríà jẹ́ kí tiẹ̀ náà lè bá a dákú lè bá a tógun nàìjíríà sí abẹ́ta kò jẹ́wọ́. ẹ dúró wàhálà àkóbá dáwà lílé ọlọ mi ò mọ kókó pa ẹ orí lásán mo ṣe ọlọ. kórè yẹn má bàa wá dìbì mẹ lọ́wọ́ ànídìí nǹkan tó ẹ fẹ́ fọmọ sí wọ àwọn tó kù ẹ ibi tán bá wà ní kò a lè lọ arrest wọn a fi wọ sílẹ̀ wọn máa lọ sílẹ̀ láyé àtàlábíà ló bá tó. mo rí lẹ́gbẹ̀ẹ́ ibì kan tó ti ń sunkún ni mo jẹ ràn lọ́wọ́. o mọ kankan. bẹ́ẹ̀ ni mo ṣoore ni wàhálà. òwe sọyún wà má. fúnra yín lóyún ẹ fún ara yín lóyún nínú ilé mi ẹ ìwọ gate man ìwọ house help mi ẹ̀yin méjèèjì mọ bẹ́ẹ̀ ṣe fúnra yín lóyún nínú ilé yìí. ọ̀gá èmi náà kọ ẹ ẹ wo àtìgbà tó ti dé dàbí kẹsì ẹ̀kú ti ẹ̀kú tó wà yóò mọ rè jí olùsí kọjá ebi náà yóò tiẹ̀ mọ bó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ mọ bó bó tiẹ̀ ṣe tiẹ̀ jáde pé yóò àdòdì jí báyìí kò tiẹ̀ yé mi rárá. òun ló bọ́ ṣòkòtò ẹ. nínú ilé bí ẹ̀yin méjèèjì dẹ̀ fúnra yín lóyún ìwọ gateman àtòun house help àbí èló ni mò ń fún ẹ. Ah, mo kà mọ́ bòónú ọlọ́run mọ́ra nínú àwọn ṣàjẹ́ gidi má ládùúgbò ìdààmú wa náà àwọn tọ́lọ̀ ń ṣàánú fún kí n gbowó fifteen thousand lẹ́yìn pé. fifteen thousand èló ni mo fún wọ. ẹ thirteen thousand naira ni. plus fifteen kan. twenty eight. twenty eight náà ti tó yín tọmọ àbí báwo àbí ò tó yín bẹ́ẹ̀ ọmọ mélòó ló ti bí tẹ́lẹ̀. Ah, ìyá sọ jí ọmọ mẹ́rin. a ah, mo ṣẹ̀sìn. ànáwó ò ní ṣẹ̀sìn bí ìta ló ti máa ṣẹ̀sìn ó yìí máa padà ṣe o àmọ́ ta ni kì í ṣe nù bíi o ti bímọ mẹ́rin tẹ́lẹ̀ tó bá bí eléyìí tó wà nù ẹsẹ̀ ó di mélòó ó di márùn tó o padà bí ìyá sọjí àtòun jẹ́yàwó mélòó ó jẹ́ méjì àbí bẹ́ẹ̀ kọ́ kò sí wàhálà kí ló wá fẹ́ ṣe sójú inú ẹ̀ tẹ́ fi wá bá mi. ayé yóò dá ọ̀dà ṣe rí náà pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ náà iná ìṣìṣì jóyàn lẹ́ẹ̀mejì ṣe rí lẹ́yìn eléyìí inú òfin ní wáyé mọ́ èyí tó wà mẹ́rin kásá tiẹ̀ ti yọ dànù ká. ẹ má dán ẹ má dán wọn ẹ ju ẹ má dán wọn lóhùn tí mo ti wà ní kékeré sọ pé mi ò gbọ́dọ̀ ṣẹ́yìn ẹ bá mi bá wọn sọ̀rọ̀ mi ò fẹ́ ṣẹ́. Hmm. o fẹ́ ṣẹ́yún tó fún ẹ. bẹ́ẹ̀ni. ẹ ojú ẹ kìsẹ̀ kìsẹ̀ ọ̀gá ojú yín dẹ́rù èmi èmi ò ní olè ṣe kọ́kọ́rọ́ yìí. ó má wojú tèmi ìwọ kí ìṣòwò. ojú tèmi ọgbà ojú ń tèmi o. kò sí wàhálà tó bá lè kí ìṣe ẹ̀họ́ ọ̀gẹ̀. ṣẹ̀ṣẹ̀ gbọ́ mo fún ilé ní ṣúlẹ̀ bẹ́ẹ̀ báyìí máa ṣe ẹ máa ṣẹ ni ẹ máa bí ni mo fẹ́ gbọ́. Ah, eh, eh, afẹ́fẹ́ ra ni àṣẹ. ẹ padà lọ fúnra yín ẹ lọ dá yanjú ẹ ẹ ṣe máa lọ́jọ́ ṣe mítì ẹ̀ wá padà wá bí ẹ̀ wá sọ fún mi ni. ẹ wo ọ̀gá àṣẹ náà ni torí mo fẹ́ mú tàbí dájú káṣẹ náà lọ àpọ̀jọ́ ọ̀jà gbèrè. tẹ bá fẹ́ bí kẹ bí kò sí wàhálà ẹ jẹ́ kémi mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ ṣe ni good ẹ tètè sọ fún mi pé ẹ fẹ́ ṣe ni màá dẹ̀ lọ pe àwọn ọlọ́pàá wá tí màá fà yín lé lọ́wọ́ ipe ẹ wo àwọn olórí burúkú ìran fẹ́ kó bẹ́ẹ̀ mi ẹ jẹ́ kó jọ́dọ̀ yín ló ti máa ṣẹlẹ̀ ẹ pẹ́ ó kẹ wá padà kẹ wá sọ fún mi. mo kì í fún ẹ di àyè gba tápà àyè tán ẹ̀ ń kọ́lé ìgúnnu àbí ẹ nínú ilé tèmi ń bí house help gate man ẹ fúnra yín lóyún wàhálà dé ọmọ ọ̀dọ́ di mẹ́ta. kò sí. wọn kú hundred percent ẹ jọ̀ọ́ ìṣòro kan ló dé bá mi mo dẹ̀ ti sáré sọ́tún sáré sósì mi ò rí ìrànlọ́wọ́ kankan lóòótọ́ èmi máa ń rí yín ládùúgbò àmọ́ mi ò lè mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ibi tí mo ti sáré káàkiri àwọn kan ti advice mi èèyàn bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló sọ nǹkan kan náà fún mi wípé ṣé mo mọ hundred percent pé bẹ̀rẹ̀ tó ń pè ní hundred percent mo ní mo mọ̀ yín ládùúgbò pé but a kì í ṣọ lọ́rọ̀ wọ́n bá ní ẹni tó lè bá mi tán ṣòro yẹn gangan ni pé kí n lọ bá yín ẹjọ́ máa yẹ kójú tì mí ẹ̀ ní ọmọ ọmọ mi kan òun ni wọ́n lọ parọ́ mọ́ àánú ló dẹ̀ ṣe ọmọ ọlọ́mọ kan ló rescue ó tọ́ òun ní bàbá ọmọ bá sọ pé ọmọ mi ló kidnap ọmọ òun ẹ̀dẹ̀ mo rọ àwọn ọlọ́pàá wa wọn ní ṣèwádìí wọn dáadáa orí yẹyẹ ní mògùn lọ̀rọ̀ wọn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ kó mọ mi má wàá lọ kó má lọ jìyà ìmọ̀wọ́ àìmẹsẹ̀ iná tí wọ́n ti nà bẹ̀yẹn gan sí mo mọ̀ pé kò ní ṣe sọ àwọn èèyàn advice mi pé tí n bá ti fi rí yín wọ́n ní kò sí police station náà tẹ́ ẹ̀ ti mọ̀ wọn wípé ọwọ́ kan báyìí lè máa bá mi gbọ́mọ yẹn jáde ẹ ṣàánú mi ẹ mi dààmú. ẹni tó sọ fún yín pé tẹ́ bá ti rí mi pé sọ̀rọ̀ òtítọ́ nítorí wọn ò parọ́ àwọn tó mọ̀ mí dáadáa náà ò parọ́ but kò sí station yẹn náà ládùúgbò wa yẹn tí wọ́n ti mọ̀ mi gẹ́gẹ́ point mi mo fẹ́ kẹ́ fi ọkàn balẹ̀ bọ́ nǹkan kan bẹ́ẹ̀ ni fẹ́ bèè lọ́wọ́ yín o ọmọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ sọ́mọ tí yín ni. èmi ni mo bè. ẹ ẹ dẹ̀ ṣọ́ọ̀pù gbogbo ẹ̀sùn tó fi kàn yín kò sí lè tó jẹ̀bi ẹ̀sùn bẹ́ẹ̀. ọlọ́run má jẹ́ ọlọ́ parọ́ fún mi ọmọ mi ò mọ kí ló fẹ́ fọmọ ọlọ́mọ ṣe kí ni tó fẹ́ fọmọ ọlọ́mọ ṣe kí ló máa kidnap ọmọ ọlọ́mọ fún kí ló fẹ́ jọmọ gbé fún. ẹ ẹ tó bá wá rí bẹ́ẹ̀ mo fi dá yín lójú mo fún hundred percent sọ pé ọmọ ẹ ò ní sun station yẹn lálẹ́. kò ní sun bẹ́ẹ̀ni. ẹ torí ti lọ́jọ́ bíi mélòó kan bẹ́ẹ̀ o. ẹ má wọ ẹ ṣe. ẹ mọ̀ kan ẹni tó ní kẹwàá bá mi náà on the point bọ̀ wú yìí ẹ ti jágbàlagbà yìí àlè àbúrò má ṣòro fún yín tí bá ṣòro fún rẹ̀ yín báyìí ègún ni fún mi mo ti bá ṣòro fún yín mo mọ̀ pé máa jèrè lórí ẹ̀ ẹ get point mi but on one condition condition. hello ok ok kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ẹ ṣe gan yàrá mo wà lọ́nà kan ẹ bá mi rí ìzẹ ẹ ṣe gan ẹ wọ́n bọ̀ ẹ fi kalẹ̀ kó máa lọ ẹ kò sí wàhálà ẹ má rí ní ta ẹ má wọlé má rí ní ta má yọjú sí ẹ kẹ́ mú kí máa mú lọ́lé. wọ́n máa rìn ní ìsọmọ. Ah, aṣọ làwọn mo bá sọ̀rọ̀ tó ń sin náà ẹ kẹ́ mọ àgbéró la wà. ẹ̀bùn tó bá ti nídìí mi ẹ máa pè mí ẹ gbá mi lágbo orúkọ báyìí máa gbàdúrà kó máa ṣẹlẹ̀ o ah, orúkọ báyìí kò ní máa kò ní wọ́n lé yín o kó máa ṣẹlẹ̀ sádùúgbò yín gidi gan kẹkàn gbá mi lágbo máa sáyé débẹ̀ máa láì kúrò àwọn kan báyìí ẹ kò pè mí pé ah, ó tútù ṣẹlẹ̀ o màá rọ̀ sí débẹ̀ pàápàá tó yẹ pé kò gbẹ́wò dé kò sí yẹn bá ti ṣẹlẹ̀ báyìí nínú máa dùn ní bí kò ṣe kò gbà nígbà tí kọ́ yín bá yá sọ báyìí máa sáré gbé mi ó ní rush rush. ṣé o fún mi lọ́wọ́ tí mo máa mú dání lọ síbẹ̀? kò nídìí pé mú dání kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ kẹ́ lọ sáǹkì ẹ̀ mọ́ ọmọ yín kúrò bẹ́ẹ̀ nìkan tó fẹ́ owó kẹ̀ èmi ti parí gbogbo ṣẹ́ ah, ẹ bá débẹ̀ gan-an kọ́kọ́ gbọ́ ọmọ fún yín kẹ́ máa lọ nìyẹn ní kólẹ̀ mọ́ rárá. ó ti yẹ yín ah, bọ̀ kẹ́ má parọ́ ẹ dùn gan-an o àwọn mojú tó wà ń ta ṣe gan wọn ọ̀dọ́ tó yín rárá kárí pé mo jẹ́ bí age eighteen ní gan ni orí ẹ̀yin rẹ̀ kì í fẹ́ sílé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fi ìdùnnú ṣe gan ah, mo tún gbádùn yín báyìí pé wàá fi ìdùnnú ṣe kọ́ ẹ máa lé gan o bọ̀dà ah, ẹ̀wẹ̀ má yẹ kí n parọ́ fún yín ah, ẹ wà ń bẹ̀ mo gbádùn yín gan ọ̀ ẹni tí ẹ ṣáà ti pè mí ẹ jẹ́ fún yín kéèké tó máa lọ. Eh, ẹ ò ká ayé náà ọ̀ṣà ti ṣe kó ṣe wọn bàtẹ́ wa kékeré máa ya wèrè gan o pẹ̀lú kan tẹ́ mọ́ra bá yín tó ra pẹ̀lú yín lásán ó fi hàn pé bàtẹ́ wa kékeré máa bá àdìgún anyway wọ́n lájẹ́ kẹ́ tí ní sòrò kẹ́ pè mí tí wọ́n bá ti pè mí màá tún máa ṣe nọ́mà pẹ̀lú kẹ́ kí n máa lọ. afẹ́fẹ́ ibi kò máa ní fẹ́ lù wá ọ bí ìṣòro bá kàn lápọ̀jù ẹ̀ ohun tí yóò dá ní máa ń fà sáyé ẹni ó máa ga ọ ohun táwọn jẹ́ wọ́n ní bí wá. ẹ ẹ fún ìlú sọ ògùn tuntun. Mm-hmm ọ̀nà wo wá ní ìṣòro wá ń gbà fún wọlé wá. gbogbo ètò ṣẹlẹ̀ àbílẹ̀kùn kí ló dé wo wá dìde báyìí jẹ́ ká máa lọ lójú ẹ̀yìn ọlọ́run ti bá mi ṣe. ibi mo ti pààrọ̀ ara káàkiri àwọn kan ló ní kí n lọ bá bọ́ọ̀ kan wọ́n pè lọ hundred percent wọ́n ní kò sọ ọlọ́pàá tí ó mọ̀ nígbà ọlọ́run dẹ̀ máa ṣeun wò ọwọ́ kan tí mo bá sọ báyìí ó dẹ̀ tójú mi pa àwọn ọlọ́pàá wọ́n ti release ẹ̀gbọ́n ẹ̀ èmi ní kémi sáré wá bóyá kí n wá ṣọ́ra àbí nǹkan kan kẹ́yìn lọ ló tẹ̀dá tí mo bọ́rẹ̀ pẹ̀lú ẹ̀ bóyá ká ti ẹ̀dẹ̀ jọ lọ ṣùgbọ́n wọ́n ti release ẹ̀ báyìí sí so ká lọ pàdé ẹ̀ ẹ̀yìn wọ́n ní màá sáyìn. mọ́mi nígbà tá a máa dé station kí n má parọ́ fún yín òkú bọ̀dọ́ lámìdé la bá. kí lẹ́yìn rí. torí ẹ̀ lẹ ṣe bá wa báyìí. ta ni. ọ̀dọ́ lámìdé kan náà a ní kí a bá lọ pọ́nmọ́ wọn lẹ́ fún mi ní police station bí. mo ṣe rí ni mo sọ fún ìyẹn mọ́ mi. ta ló kú. dandan Ọlámídé. lóòótọ́ ni Ọlámídé ti kú. Rẹ̀mí. máa. Ọlámídé mami ah Alámìdé o. Ọmọ mi ń kọ. Mami, Ọlámìdé ti kú. Ta ni ta ló kú? Ọlámìdé. Ọ̀gbọ́n. Ọlámídé Ọlámídé Ọlámídé mami mami ní sùúrù mami ní sùúrù. Don't now, don't fail ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Tani ló kú? Mami, mami, mami, ah! mami, mami, mami, mami. Ó ní kóró fún. mi ẹ̀rọ mi nílà akẹ́lẹ́ sùúrù mi. àjálù ibi kò ní já lùwà ọ́ àmì ọ́ kí ló fa sábàbí níbi ọ̀rọ̀ yọ ta ló mọ̀ ọ́ ẹyẹ wa ò ní fò síbi tán ti ń sọ kó pẹ́ yẹ ọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin ìyàwó ẹ̀yin mo ti ń pè látàárọ̀ ẹ̀ka lẹ́ lọ́kàn náà. ẹ wo mo ti ń pè yín pè yín látẹ̀kùn ẹ gbọ́ ni. ẹ má bínú mi ò gbọ́ ṣé kò sí. ṣe rí látijọ́ ọjọ́ yìí ni mo ti ń wá yín kí lè bá a sọ ohun tó wà nínú ọkàn mi fún yín. ẹ má bínú mi ì rò pé mo rójú ìrí mi mọ̀ yín àbí bóyá àyè mi dẹ̀ fún ni mi ì mọ bí tá a ti pàdé o. lóòótọ́ ni eégún mọ ni èèyàn ò mẹ́gún sẹ́ẹ̀rì ìyá wa gbogbo làálàá kòókòó jàǹjàǹ yín lórí àwọn ọmọ yín kán lè bá jẹ́ èèyàn tó jẹ́ pé pàbó ló ń padà já sí mi ò bá rọ̀ yín dáadáa tó bá jẹ́ mi lẹ́yìn ni ẹ bá bẹ ìyá tó bí yín lọ. ẹ lọ kí ẹ bẹ ìyá tí ó bí yín lọ́mọ kó lè dáríjì yín. ìyá mi. bẹ́ẹ̀ ni. ìyá mọ̀kẹ́. bẹ́ẹ̀ màámi. ọbẹ̀ yá mi irú àlá mi wo leléyìí ẹ̀dùn aṣọ tó wà lára mi náà ni ṣé pé ìyá àmọ̀kẹ́lú wà nídìí lásìgbò ayé mi kí ni mo lè ṣe fún ìyá àmọ̀kẹ́ tí ò dáríjì mi fi rú ọ̀pá iná mi ṣe bọ́nà kí n fi ọ̀pá ẹ̀rù na ọmọ a fi ń ọmọ ni ìyá mọ̀kẹ́ á wò ó ah, eléyìí pọ̀ kí ni mo lè ṣe fún ìyá mọ̀kẹ́ kí ni mo lè ṣe fún màmí. kò ní já kò ní já lùwà ọ́ kò ní já lùwà ọ́ kí ló fọ́ sábà ní. màmí màmí ìyá mọ̀kẹ́. kí ló dé tó pè mí bí ẹni tó dákú. máàmì ẹ wò ṣé rí mo ti náà gbára náà gbòòrò ìgbà tó ràn mí ò yé mi mọ́ tí mo ti sa gbogbo pa tí mo gba gbogbo àdúrà tí mo nípa àtàgbára láti gbà tí mi ò rojú tó tọ́ ẹ pé ń ṣe ni gbogbo ẹ̀ kàn tún yí lura wọn máàmì ẹ wò ó gbogbo ibi tí mò ń dé fún ìrànlọ́wọ́ fún bẹ́ẹ̀ lọ́hùn ohun tí wọ́n sọ fún mi wípé kí n lọ bẹ̀yà tó bí mi lọ́mọ. Mami ẹ dáríjì mi. Ah. Ẹ wo bẹ́ẹ̀ ro gbogbo nǹkan. Mami ẹ ro ti oṣù mẹ́sàn-án tí mo lò nínú òun. Ẹjọ́ ilé yìí ti pọ̀ ju nǹkan tí ń bá wò tí ń bá ṣe fún yín. Mami ẹ dáríjì mi. Ẹ wáyé mi bó ṣe rí. Ẹ wo torí ò bá tèjìká mu. Tèjìká ò bá ti bàdí mu. Ibo lórin ìdè tí wọ́n sọ pé mi ni mo wà nídìí ọ̀rọ̀ ṣáwọn babaláwo tí wọn ò rí kọ̀rọ̀ yàrá wọn tán rí ilé onílé àbáwọn pásítọ̀ èkì mo mọ pásítọ̀ kan ládùúgbò wa kò gúrandú báyìí lọ ẹ̀rí èké ní máa ń jẹ́ kiri bẹ́ẹ̀ sì ni àáfàá kan kò kéwú kò kó nǹkan tó bá bẹ̀rẹ̀ agbárí kúránì má jẹ́ kí wọ́n kàn tó lérí o àfi kí wọ́n dá léwu ó dá ẹwù tẹ́ ẹ bá ti ẹwà àwò tèmi mami ẹ ro ti wípé ọkọ mi kò mú yín gẹ́gẹ́ bí ìyá ìyàwó ìyá ló fi yín ṣe ń dẹ̀ fẹ́ kẹrun tí pígbà tó ń dùn tí gbogbo ọkàn ṣe fẹ́mi àtọkọ mi mami mò ń tọ́jú yín mò ń kẹ́yìn mò ń gẹ̀yìn lọ́nà ọkọ mi ẹ̀wọ̀n táyé mi dà ẹ mami náà mo ṣe ní kẹ́ dáríjì ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ sí ní tún ẹ̀tọ́ yẹn ṣe lẹ́kùnrẹ́rẹ́ jọ̀ọ́ mami ṣe bọ́ ní ọ̀pá ẹ̀rù àkì fi na ọmọ abiyamọ máa ń fi bá ọmọ ẹ̀ ṣeré ni. dìde lẹ dìde dìde ṣáàdìde àmì kò dìde dìde. ẹ jẹ́ wọn báyìí mami ẹ̀sán tí mo ṣe ná. tó bá dìde mi ní sọ̀rọ̀. mami ẹ jẹ́ wọn báyìí ẹ̀sán. dìde sẹ́. mo mo wà bá bẹ̀rù tó kù. ẹ sọ ẹ sọ tí mo ṣe máa ń wọ òkè. Mm. àmọ̀kẹ́ ṣùtàn ò mọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ni ò mọ̀rọ̀ sọ nígbà tó wà lọ́mọdé. níbo ni wọ́n ti ń bọ̀ ń dà ẹ̀. Hmm. màá gbọ́ béèrè òkùnrin tó ń lọ́wọ́ mi ibo ni wọ́n ti ń bọ̀ ń dà ẹ̀ ibo ni ò bá sì lè máa bọ̀ ibo ni mo ti lè máa bọ̀ ibi tó bá sì wù mí ó ní mo ti lè wá kẹ́yìn máa béèrè foolish question lọ́wọ́ mi ibo ni wọ́n ti ń bọ̀ ń dà yìí. Eh, ṣé nítorí kò sówó lọ́mìnira ṣe ogun kó tó ṣe ìsinmi. ṣé ẹ rẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín o tí n bá lọ tí mo bá dé ó bá wù mí mo lè lo how many years years tó bá ti wù mí ó ní mo lè lo ń ta mo bá lo three three million years ó ní mo lè lo ń ta tí n bá ti dé káàbọ̀ tí n bá lè dáhùn tí n bá lè dáhùn kí n dákẹ́ ẹnu mi ni ẹ̀yin máa béèrè foolish question lọ́wọ́ mi pé bo mo ti ń bọ̀ mu ibo ni mo ti lè ṣe ẹmọ bí mo ẹmọ bí mo ń jẹun ni ẹmọ bí mo ń waṣọ tọrùn ni àbí àbí ẹ lè kẹ́ kí ẹ̀ fún mi ni ẹ ṣe ń béèrè lọ́wọ́ mi pé bo ni mo ti ń bọ̀ jẹ́ ìsọ̀ kọ́kọ́ fún yín jẹ́ kí n béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn dá kí ni reason tẹ̀sí máa bí mi sínú ìṣẹ́ àti inú òṣì gangan náà kí ni reason ẹlẹ́dàá mi ṣàánú mi. nígbà tí ẹ mọ̀ wípé ẹ kò sí nǹkan kan lọ́wọ́ yín kí ni ìdí tẹ́ fi máa lóyún tẹ́ fi máa lóyún tẹ́ fi pé ẹ máa bí mi sínú ìṣẹ́ ẹ tún wá bí mi sínú ìṣẹ́ yẹn o ẹ bí mi tán ẹ tọ́jú mi ẹ tún mú bàbá tó yẹ kó tọ́jú mi ẹ tún pa jẹ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àwọn aládùúgbò olóyè gbogbo olóyè kó mọ̀ pa jẹ nìyí ṣé ẹ mọ̀ pa jẹ nìyí ni àjẹ́ nìyí ṣé torí pé mo kàn kí ẹ mo kàn ń wò yín látijọ́ ẹjọ́ ẹ àjẹ́ nìyí màmí ẹ wọ ẹdín sọ̀kan fún yín o ṣé bí mo ṣe wà yìí ẹ má béèrè anything ní ọwọ́ mi tí n bá ti lọ tí n bá ti dé mo lọ mo dé nìyẹn èmi tí mò ń lọ mo lọ́wọ́ tún fúnra mi ẹ béèrè bí mo ṣe ń wọ aṣọ bí mo ń jẹ bí mo ń ṣe anything mo wá bọ̀ sí ẹ béèrè pé mo ti bo mo ti ń bọ̀ ẹgbẹ́ jàǹkalẹ̀ púpọ̀ kọ́ tẹ̀ ń ta kò pé one thousand lórí fún five hundred naira ẹ jọ̀ọ́ ẹ má bí mi bọ́ ẹ rí ẹ ṣe yálé ẹ̀yìn yìí ṣe ẹ wọ́n ti láti ẹ̀yìn ò ṣàbíamọ̀ àbí àgbà nìyí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yìn tó bá wọn kà bí àmọ́ ṣó yẹ kẹ́yìn yanjú máa dọwọ́ bojú báyìí ewu gan ni gbogbo ìbéèrè orí burúkú gangan. ṣé torí kò sówó lọ́mi lọ́mọ ṣe ń ṣe báyìí sí mi ìwé ilé dání kò sóhun tó lọ tí o ní padà mọ́. ó tú mi láṣọ níta gbangba ó yẹ̀yẹ́ mi ó sọ̀rọ̀ sí mi lákòókò náà èmi pápá mi wò wípé ó bá ọkàn mi rò wípé mo ṣe bírú ẹ lọ́mọ jẹ́ mi ò ti ṣe àṣìbí báyìí. Ah, mm-hmm. ẹ ṣọwárì èmi náà wàá mọ̀ kó máa tó báyìí. ọ̀pá tá a omi ti wá pọ̀ jù fẹ́lẹ́ dànù. o ti wá ṣetán o dà á mo ṣetán o jágbe mi lójú màmí o ẹ wo ọlọ́run tó dá wa nìkan ni o kì í ṣàṣìṣe o ah. màmí ìyá tẹ fi jẹ ní ipò ẹ bá rò mọ́ mi lára wípé ìgbà ìmọ̀ ni mami láti ìgbà tí mo ti gbọ́ mi ìfowópadà yín lójú rí mami ìbáwí pọ̀ ọ̀dà kí ni àtúnṣe báyìí. ẹ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ọ̀nà. ọ̀nà àyọ̀ mami mami mami kí ló kí ló ṣe mami ìyá àmọ̀kẹ́ ṣé mami ṣe é fọ́ ṣe é fọ́ mi mami. ìyá àmọ̀kẹ́ o ìyá àmọ̀kẹ́ ìyá àmọ̀kẹ́ ìyá àmọ̀kẹ́ ah. ah! Ìyábọ̀kẹ́ Ìyábọ̀kẹ́ ah! ọ̀nà àtúnṣe. Ẹyẹ wa ò ní fò síbi tán ti nífẹ̀ẹ́ lùwà ọ́ bíṣòro bá kàn lápọ̀jù ẹ̀ ohun tí ó dá ní máa ń fà sáyé ẹ̀.